أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قفر الله وبا إكي أتي كما باء النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì gbogbo ẹni tí ó ń tọ ìlànà ànábì títí tó fi di ọjọ́ gbèǹde alqiyama àdánwò kí ó fi kẹ́yì kí ó fi kárí gbogbo wọn. gbọ̀ngàn tí aláǹfààní láti gbọ́ra wa ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ ní iléeṣẹ́ Royal FM ninety five dot one ní Ìlọrin gbogbo alákè kábọ̀ sí ètò náà akẹ́ra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bábọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́wàá ọ̀rọ̀ nípa àtọ̀fọ́wò tó fẹ́ra dá dúró bí ó dé ńlá ìtàn àlà nígbà tó bá tún yá àmà tó padà síbẹ̀ sàmà àkọ́kọ́ tí mo kàn fẹ́ kí á rí nípa tó ń jẹ́ tasawuf àti ìpínlẹ̀ rẹ̀ mo rò pé ọlọ́run ti ní kí ọ̀pọ̀lọpọ̀ wà kárí ìfà tí bá ní kí máa bá a lọ ó lè tó forty episode yẹn tí màá fi ṣe tó fúnra mo dúró báyìí nítorí àwọn nǹkan kan tí ó tó ń jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ àsìkò tó àtúndì pé rọ̀gbọ́n náà wọ́n ti ń wọlé kí ọlọ́run bá kí ó ṣe nírọ̀rùn fún wa. ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lélẹ́lẹ́lẹ́ ni ẹ rí i pé ìṣètò wa ní ìjẹ́jọ́ ní Kwara State nílọrin onípa ọ̀rọ̀ corona ó yàtọ̀ sí ní tó ti ṣẹlẹ̀ láti rìn ìjẹ́jọ́ sí èmi yìí. ṣùgbọ́n àtọ́rọ̀ bá wáyé báyìí ó yẹ kí àwọn ìbáraẹnisọ̀rọ̀ gẹ́gẹ́ bí oníkálukú náà ṣe ń sọ lóríṣiríṣi ó yẹ kí ẹnu lọ síbẹ̀ so hikamun fi hadisati corona àbí corona hikam àwọn nǹkan tí a lè rí ní àríwòye àríkẹ́kọ̀ọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ coronavirus tí ó ṣẹ̀dá ẹgbẹ̀rún covid nineteen àkọ́kọ́ ẹ̀rì ojú oríṣiríṣi náà ni àwọn ènìyàn máa fi ń wo nǹkan والناس تجمعهم شمل وبينهم في الحلم في الحلم ولا والحسب وفي وبينهم فرق níbi tí a bá jẹ́ pé àwọn èèyàn tí ìjọba kó wọn jọ yẹn ni pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ láàrin àwùjọ tẹ́ bá ra èèyàn tí wọ́n pé jọ ẹ máa rí àwọn oríṣiríṣi ọ̀yàn yàtọ̀ níbi làákàyè ìwòye bóńkálukú ṣe máa wọ ọ̀rọ̀ tó dágbà mi èèyàn wọ ẹlòmíì ò pé áá fífẹ́ nu nǹkan tí wọ́n wá rí níbi ọ̀rọ̀ yìí lélẹ̀ ẹlòmíì tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ayé nìkan náà ló wọ́n máa rí wòye sí ẹlòmíì sì ní ọ̀rọ̀ ẹ̀sìn òun ó rí kún nǹkan tó bá ń tún ṣẹlẹ̀ ní inú ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀rì ọ̀rọ̀ coronavirus tí à ń ṣàlàyé yìí àbí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó gbà ló kan tó gba gbogbo ayé kan yìí àwọn ìyẹn lè rí àwọn hikam pàtàkì jùlọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tiwa ní Kwara State yìí sọ àwọn kankan mi tó ṣe pé ẹni tó bá jẹ onílàákàyè tó bá jẹ ẹni tí ẹ̀sìn Ọlọ́run ọba bá múmú láyà rẹ̀ yóò rí àwọn ìròyìn olóríṣiríṣi àwọn kọ́ ni pé tekvibul ẹni tó bá ń jẹ́ ẹni tó máa ń wòye dáadáa ẹ kó mọ̀ pé ah, gbogbo ẹni tí bá ń sọ pé òun mọ iṣẹ́ wò òun máa ń wo ìpẹ́ òun máa ń wo omi òun máa ń wo ìràwọ̀ òun wo ṣìkáàbì òun wo hẹ́tì òun wo kọ́tì òun wo rọ́múlẹ̀ gbogbo tó báyìí lóun wò tó máa fi ń mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ọlọ́run bá pe ogun yín ọ̀rọ̀ báyìí ọlọ́run járọ̀ yín tó gbogbo ẹni tó bá sì jólóyìn náà mọ̀ pé áá ah, kí ọlọ́run járọ̀ gbogbo òkúrọ̀ ayé àwọn òkùnrin tó ń bọ̀ láwọn ọmọ nǹkan minal muslimin inú àwọn tó jẹ́ mùsùlùmí ni wa ghayrihim àti àwọn tí ì ṣe mùsùlùmí tó yẹ kí wọ́n máa sọ pé àwọn máa àwọn rí vision ẹ àwọn máa rí nǹkan tí ó ṣẹlẹ̀ fún yàn àwọn máa ń mọ nǹkan tí n tó lè mọ̀ lọ́la tí ó ṣẹlẹ̀ sí ọ máa gbé bọ̀ wá àwọn ṣàlàyé rẹ̀ fún ọ ṣẹ̀rí ọlọ́wọ́n ọba ó tú àṣírí gbogbo ènìyàn báyìí wàlá ṣíkàm tó wà ń bẹ̀ nù. torí ló fi yẹ kí ó kálukú náà kó jókòó ara rẹ̀ jẹ́ kó ara kó o gba alukọ̀ránù gbọ́ nítorí bá ń sọ ipe mi nìkan ni mo mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nfútsọ̀ ẹ̀rì ó gbọ́dọ̀ yé gbogbo o tò torí gbogbo àwọn tó mọ láwọn ń rìnà kò sẹ́ni tó ń rìnà tó tiẹ̀ sọ̀rọ̀ eléyìí rí ẹ̀rì tò bí ilẹ̀ yóò ti mà kíkẹ́ ẹnìkan kan ò rìnà ẹnìkan kan ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá nìkan náà lọ́mà ẹ̀rí ọlọ́wọ́ bá ń sọ ní suratu naml àwọn àyà bẹ́ẹ̀ inú nínú àyà al-Qur'an ní suratu naml àyà sixty five ọlọ́wọ́ bá ní kúlẹ̀ kulla ya'lamu man fi as-samawati wal-ardi al-ghayba illa Allah wa ma yash'uruna hayyana yub'athun olùwà ni wà nabi sallallahu alaihi wasallam olùwà olùwàní sọ fáwọn èèyàn لا يعلم من في السماوات والأرض الغيبة لا يعلم الغيبة من في السماوات والأرض gbogbo àwọn tí wọ́n ń bẹ ní sánmà ẹ̀dá sánmà ẹ̀dá lẹ́lẹ̀ èèyàn àtẹlẹjẹnu ọlọ́ni wọn ò mọ kọ̀kọ̀ kò sẹ́ńtọ́ mọ kọ̀kọ̀ kò sẹ́ńtọ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní fújọ́ nínú wa ìlàlọ́ àfọlọ́wọ̀n nìkan oṣù ẹ̀rí tó kò sẹ́nìkan tí ó sọ pé tó lè fọwọ́ lùyà bí nǹkan yìí yóò dé Kwara a kò ní dé Kwara kódà àwọn míì jẹ́ ń fọwọ́ lùyà yé kí n sọ bẹ́ẹ̀ tí ọlọ́run já wọn rán nìkan gbogbo ẹni tí ń fọwọ́ lùyà bí àti bá ń bọ̀ <laughs> Ìlọrin kò jẹ́ wọbẹ̀ àní àní yóò dúró sọ́hun ni ṣé ẹni pé kó kálukú ọmọ báyìí nìsín kó kálukú jòkó jẹ́ kálukú jòkó jẹ́ àwọn hikma tí ẹ máa rí níbi àwọn ọ̀rọ̀ ọlọ́run tí mo mọ̀ pé ọlọ́run nítí ó ṣẹlẹ̀ ní kódà nùtẹ̀ ní ayé ẹ ìlú ọba nìkan lọ́mọ tó ilé yìí ọjọ́ ẹ̀kọ́ tó yẹ kó hàn síyàn láti ìṣẹ̀lẹ̀ yìí mọ́jìkẹ́ni kan predict kankan fún gbèsè ayé ẹ̀ tó kankan ó rí nǹkan kan ó rí náà sí ọ ìrọ́ nípa fún ọ tó tó tó wá ti páwọn èèyàn bá rí ni ẹ̀ẹ̀kan rí ẹ̀ẹ̀kan rí tó bá ti ó ìràwọ̀ yẹn ó lágbára sí gan-an tí ẹnì kankan wọn mọ òun lélẹyìí o òun so òun náà ni pé bákan náà ara hikam ara hikma tí yóò tó ń rí níbi ìṣẹ̀lẹ̀ kòrónà yìí òun náà ni pé zuhuru dọ́ẹ̀tì kullu man yadda'i quwwa gbogbo àwọn tó máa ń sọ pé àwọn ní agbára àwọn lágbára pé àwọn ní agbára táwọn sọ ni pé àtagbára àfojúrí àti ìta àfojúrí so

fún kálukú wa dẹni tó wá ń sá kójú kójú kójú kójú kójú káàkiri fún kálukú wa ń páyà káàkiri ẹ̀rí tó torí pé kí ni gbogbo àwọn alladhina yad'una annahum yunqidhuna al-makrubin gbogbo àwọn tó máa ń pariwo pé máa gbé ìṣòro rẹ bọ̀ wá bá wa máa gbé ìṣòro bọ̀ àwa jòkóó máa bọ̀ wá kó wá rẹ́rìn-ín sẹ́kùn ló ń gbé bọ̀ tó tí wọn mọ wọn mọ wọn mọ wọn mọ nàìjíríà palẹ́rìn mọ báyìí ni ẹ̀ẹ́kájáde bọ́tà gbogbo àwọn tó máa ń pariwo àwọn ń ṣe mẹ́rẹ́kù àwọn lè fọ aláìsànsàn àwọn lè lajú afọ́jú nínú mùsùlùmí àtẹ̀ǹtì ìṣe mùsùlùmí àwọn dàmá ṣùgbọ́n àwọn aláàárẹ̀ náà ni ọ̀yà ìjáde kẹlọ́lẹ̀ kẹlọ́mọ kẹlọ́mọ wò wọ́n sàn tóbi ni ọmọ ènìyàn gbọdọ̀ ronú pé Allahu Akbar tí ọlọ́run ọba nìkan oṣù lọ́ba alágbára àìnìkan kẹ́kù ságbára lọ́dọ̀ rẹ̀ tó náà ni ìwọ náà mọ́ tan ara rẹ̀ káàkiri mọ́ fìtínà ara rẹ̀ káàkiri mọ̀pọ́lọ́ ọba onìkan lágbára wà lọ́wọ́ rẹ̀ gbogbo ọmọ ènìyàn yányá gbogbo tí sì ń sọ yìí náà nìsín wàláhì ya Qur'an wàláhì ọlọ́run kó ṣàánú àwa mùsùlùmí ni jíjìnà ta jìnà sí al-Qur'an kò wá jẹ́ ká gbọ́ ẹ̀sìn wa yé so àwa di ẹni tó ṣe pé àwa ń rìn balabala bí ẹni tó ṣe pé kò tiẹ̀ níbi tí ó fẹ́ rí sí ẹ tún mọ wo ní al-Qur'an suratul hajj aya seventy three ọlọ́run bá ń sọ fún wa pé yá ayọ̀ náà. ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم ذباب شيئا لا يستنقذوه ضعيف الطالب والمطلوب ثم ni yóò fi ṣòro fún àìní ẹni pé àbí ẹni tó bá lágbóyé ẹ̀sìn láti mọ̀ sọ pé ẹnìkan ló àìsàn sáyé là nígbà yẹn sọfẹ́ nìyẹn pé nìyẹn lágbára lil khalq sọ kọ́ọ̀dọ̀rọ̀ náà lil khalq tó lè bẹ́ẹ̀ dà ṣé ẹ mọ̀ pé àìsàn ẹ̀dá ni àlàáfíà ẹ̀dá ni ṣé pé olúwọ́ bá wà náà sọ̀rọ̀ ní ńdà tó ẹnìkan lágbára láti kó àìsàn báyà láti tó ìwọ́n wà fún àìsàn sáyé tó yóò sòrò kìbọnú ọpọlọ fún ẹni tó wá jẹ pé ẹyin máa lè jòkó nínú ẹ̀mí rẹ̀ ẹ̀wọ̀n tó bá wí ọlọ́wọ́n duriba masalun fastami'u lahu ẹ̀jẹ̀ fún yín lápèjúwe kẹ̀kẹ́ tẹ́tẹ́ gbọ́ dáadáa wọn náà fẹ́ fún wa lápèjúwe tí ó clear sí wa táàfin mọ̀ pé ọmọ ènìyàn ọ ipa wọ̀ kankan ipa wọ̀ kankan àti ẹni tó ń jáde bọ́ta tó lóun ní agbára kọ̀kọ̀ òun lágbára kẹ́nìkan òun lágbára ẹ̀mí mímọ́ òun lágbára ẹ̀mí dúdú gbogbo irọ́ ni òun di wòlíì òun di góòzù òun di kẹ́nìkan irọ́ ni àpèmọ́ra ni òun ní agbára kankan ọlọ́run bá ní yá yọ náà sùn lórí bá mọ́sán ló ń fọ̀sán ní ìwìlẹ̀ ẹ wá gbọ́ yíwa ní iná lẹ́rìí iná tẹ̀dẹ̀ rí iná nìyí ńlá gbogbo àwọn tẹ̀ ń pè yẹn tẹ̀ rì tó wọ́n lágbára kankan tẹ̀ fi ọlọ́run ọba kalẹ̀ olúwọ́ bá ní lẹ́yìn yàtúlú kó zùgáàdà ní wọn ò lè dá ìsinsin wọ́n ṣe lẹ́tọ́ ìsinsin wọn ò lè dá ẹ̀wọ̀n kan gbogbo àwọn tẹ̀ ń pè lágbára ayé wọ́n challenge wọn pé alẹ́ ìsinsin wọn ò lè dá olúwa lẹ́jìn tó ṣàpèjúwe fún yín bí wọ́n ṣe lẹ́tọ́ wà ń yẹ sùlùbù ń bò gáàbù ṣé án tí eṣinṣin ti bá gba nǹkan kan lọ́wọ́ wọn yẹn ni pé wọ́n ń jẹun lọ́wọ́ nìsín eṣinṣin ti wà ó ti wà á mú ìtòhun nídìí níbẹ̀ ṣe pé eṣinṣin bá ti bà lé oúnjẹ yẹn nítorí nídìí lọ́wọ́ á mú yẹn ó ní láyé sankiru òmìnir ẹ tó kẹ gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ olúwa ni ẹ tó bẹ́ẹ̀ olúwa wa ni dọ̀ífà pàálíbù wal matlubu àtẹ̀yìntẹ̀ ń lọ lè ń bá àtẹ̀yìntẹ̀ ń pè lálágbára yẹn àtẹ̀yìntẹ̀ yìí ra yín sí ọ̀lẹ yẹn olúwa ni ẹ̀ ẹ̀wọ̀n gbóyányán ọ̀lẹ́ni gbogbo yín Allahu Akbar tó lè jẹ́ ká mọ̀ ipe ọmọ ènìyàn corona virus jẹ́ ká mọ̀ pé gbogbo ọmọ ènìyàn ọ̀lẹ́ni gbogbo wa ìkànkánná gbogbo wa ìwíwọ iṣẹ́ tí ẹni bó tiẹ̀ ṣe wọ Kwara yìí ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ipe aaa ah, àtọ́lọ́ ọba lọ́ba alágbára jùlọ àtọ́lọ́ ọba lọ́ba tó ṣe pé kò sẹ́nìkan tó lè fọwọ́ lálẹ̀ fún ẹnìkan ò lè fọwọ́ lálẹ̀ fún àṣẹ tí olúwa bá fẹ́ pa tó bí ìyọ ẹ̀kọ́ hàn sí wa bẹ́ẹ̀ ẹ̀kọ́ hàn sí wa sómi nìyàn wọ́n gbọ́dọ̀ máa rí pé alọ́run lálágbára tí ò sí agbára tó tó tiẹ̀ tó ara àwọn ohun tó gbọ́dọ̀ hàn sí ẹni tó bá ń jẹ́ onílà káyè nípa ọ̀rọ̀ corona virus yìí tó bó tó wá fẹ́ fi tó wa létí àwọn mùsùlùmí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìkan ó ti sọ̀rọ̀ ẹ̀dá láàárẹ̀ nínú ọkàn ẹlòmíì ti kú sára kí ikú tó dé ẹlòmíì ti tọrẹ o ti lálàsí ara rẹ̀ nítorí ọ̀rọ̀ coronavirus bẹ̀rẹ̀ islam wa kò fi wá kalẹ̀ fa ní islam táwọn ṣe yìí onínú níta gbọ́dọ̀ mà oníkẹ́ wallahi ó gbọ́dọ̀ dá lójú ó dá àwọn mùsùlùmí lójú kọ́dà mùsùlùmí tí ó dá lójú mùsùlùmí yẹn ní problem ike anna Allaha yuhyi wa yumit wa laysa corona di mímú pé corona kò lè pààyàn aláwọ̀ lè pé kò lágbára láti lè pààyàn àìsàn ò lè pààyàn olúwọba subhanahu wa ta'ala òun ní pààyàn tí kò dá olójú bẹ́ẹ̀ o tí kò dá olójú bẹ́ẹ̀ torí gbà tẹ́lẹ̀ mi ti gbọ́ pé tí wọ́n kọ́ ara báyìí bẹ́ẹ̀ yìí ti kọ́lẹ̀ lónìí lẹ́sẹ̀ kí ha ìyá fẹ́ parẹ́ báyìí àwọn kọ́lá ìròrí pa yìí fẹ́ parẹ́ o kọ́lá kò gbọdọ̀ wá sínú ìròrí wa torí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ kí parí ayé ó tó dé àti rí nǹkan kan bẹ́ẹ̀ àti rí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀rí ẹlòmíì ti ó ti lálàṣẹ ara rẹ̀ nǹkan àfojú rí tí fìtínà tá a bá wá ń fojú rí bá wá dé ńkọ báyìí bó lọ ni òun ṣe fẹ́ ṣe bí fìtínà tá à ń fi ojú ara wa tó ń kálukọ́ ọmọ fojú rí fìtínà yẹn ìgbà tó bá ń yabọ̀ ló ń kálukú fẹ́ ṣe òun náà ni pé ń kálukú kálọ̀ lè palẹ̀ mọ́ ìgbàgbọ́ kó yé wa ọlọ́run subhanahu wa ta'ala nínú suratu Al Imran aya one forty five Al Imran aya one forty five ọlọ́ni wà máa kana li nafsin an tamuta illa bi idhnillah kitaban mu'ajjalan olúwa ní ẹ̀mí kan kò lè dákú àti tó bá ṣe pé yọ̀ǹde mi ọlọ́run àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run ní yọ̀ǹda pé ó ti tó báyìí ọ̀yà tó ṣe tó kitaban mu'ajjalan àsìkò yẹn kódà olúwa bá ti kọ́ kalẹ̀ ó ti ní àsìkò kò lè lé níṣẹ́jú kan kò lè bí ẹ̀rí ọlọ́run ọba náà ó ń kó yé wa wípé ẹ̀ àníṣe èmi ni mo máa ń pa ẹ̀dá tí mo dá èmi ni mo dá èmi ni mo dá èmi ni pa ẹ̀dá mi kì í ṣẹ̀dá mi gan ni ọ̀pọ̀ ẹ̀dá mi ò lè pa ẹ̀dá mi ọ̀tọ̀ ni kéèyàn o àwọn lọ́wọ́ àwọn ọkùnrin nìkan ní alkọ́tùlù bákan náà elmout kọ́tùlù ni pé kéèyàn ò gbìyànjú láti sọ ẹ̀sìn sábà bíi kú fún yàn pé o lè ta níbọn o lè lẹ́ ní oko o lè fọ́ ní gi so kọtìlù kọtìlù nù àmọ́ mọ́wùtù gẹ́gẹ́ wà láwọn ọlọ́run wa èèyàn wá lè gbìyànjú láti fẹ́ pààyàn tó tó kódà ní tí wọn pe kíní yìí ẹni yìí kò sí nípa so torí pé kíni àsìkò yẹn ò tí ì tó tọ́lọ̀ ń fẹ́ kíkẹ́ nìyẹn kó kú olúwa ni wa huwa al-qahiru fawqa ibadihi wa yursilu alaykum hafazatan hatta jaa ahadakumul mawt Allah subhanahu wa ta'ala ó ní èmi ni al-Qahir bá tí mo borí ẹ̀dá mo lágbára jẹ̀dá lọ mo kàyà fawqa ibadihi mo wà lókè ẹrú mi òkè ni mo wà yursilu alaykum hafazatan mo mọ wá ń rán àwọn olùṣọ́ tí ọmọ sọ yín yẹn ni pé àwọn màláíkà mẹ́tọ́ lọ́mọ ní kọ́ ṣọ́ wọ́n mọ̀ ṣọ́ wọ́n mọ̀ sọ ẹ̀mí wa wọn ni hatta jaa ahadakumul maut títí kú fi wá dé ìjọ tí kú bá ti dé òun tawaffatihu rusuluna màláìkà tá a ní kó wá pa ènìyàn yóò ti pa pẹ̀lú àṣẹ ọlọ́run ni kọ́lá wàá wọn láyé fọ̀rọ̀ rẹ̀ tó wọn ò ní lọ́ra màláìkà yẹn kò ní lọ́ra níṣẹ́jú kan so ìyẹn gbọdọ̀ dá wa lójú kó a ti pé nítorí pé kòrónà a ah, ó ti wá wọ Kwara ha ah, wàhálà ti wá bẹ̀rẹ̀ báyìí o ah, àkáyì ka ní jẹ́ kí mọ́nà rẹ̀ jẹ́ kó ṣẹ́kù sí ara rẹ̀ ọlọ́run bá tún ní qul yatawaffakum malakumul maut alladhi wukkila bikum thumma ila rabbikum turja'un olùwà ní àwọn màláíkà tá a fi tì yín yóò parí ẹ̀rí pẹ̀lú àwa ọlọ́run la fi tì yín táàbà ti tó táàbà ní kó kásìkò tí ó parí yín kó tí ò bá rí àṣẹ ọlọ́run kó lè rí pa kó lè pọmọ ẹ̀dẹ́ nìyàn ẹ̀rí ó tún wá gbọ́dọ̀ dára lójú ọmọ ènìyàn máa ní pé bóyá òun á ń sá fún ikú débi tó fa lè ń sá síbi ẹ̀bọ síbi wàhálà síbi àgbákò síbi àdánwò tó rọ́ọ̀lù ọmọ tẹ́lẹ̀ ní ti kó bára rẹ̀ lẹ́nu ìgbà tí wàhálà kòrónà fáírọ́ọ̀sì sí ìbẹ̀rẹ̀ olùkọ́ sàánà wọ́n ti àyìnlá ojú kò yíwa pé la yanfa'ukum al-firaru in farartum min al-mawt ìjọba lẹ́yìn sáfún fún ẹ̀ lè sá ẹ̀kọ́ sàǹfààní fún yín kẹwọn ọkọ jẹnàjẹnà káàkiri fún kú kọ sàǹfààní fún yín pé bóyá ikú ẹkù ni ọlọ́ni awilọ kọ́tìlà bí wọ́n pa yín ẹ̀rọ máa sá kiri má rí ìyẹn máa ń mọ̀ pé ìyẹn ó kú níjọ́ kan náà ni kó níbi kí wọ́n sá káàkiri fún kú kí ibi kí ọmọ lọ́wọ́ fa kú o àwọn kò níbi kí ọmọ sá kiri dúró níbi tọ́lọ́wọ́ bá fẹ́ kó dúró ọlọ́wọ́ bá ń tọ́jà pàtẹ́ ìbátẹ́ wọn sàn pẹ̀lẹ́ gbádùn láyé díẹ̀ náà lẹ́yìn ló ń bẹ̀tẹ̀ padà wájú ní ọlọ́wọ́ bá. tọ́lọ́tù ní aynama takunu yudrikukumul mawtu walaw kuntum fi buyutin mushayyada fi burujin mushayyada yóò ní gbogbo fífẹ́ bá wà tèmi ọlọ́run bá kíkó dé kíkó dé walaw kuntum fi burujin mushayyada kọ́lá kẹ́ wà níbi ilé tó yẹ pé wọ́n kọ́ ní kọ́ tó yẹ pé ó ga tó lè dé bẹ́ẹ̀ èkó tó gbúrò àwọn àyà yìí nínú Kùránì wa náà ní gbogbo eléyìí Seku kú bu ayẹyẹ ká mọ̀ kó yin rẹ̀ lẹ́nu wa tó lẹ́yìn náà ni mùsùlùmí òfin ní ṣiṣẹ́ ìyìn òfin ní tìrìn ìyìn òfin ní sítẹ̀ tó látara pé kí ni ìbẹ̀rù ìgbójú fún ọ̀rọ̀ ikú torí eléyìí òun náà ni mùsùlùmí lè fi ṣayé mùsùlùmí lè fi ṣayé kódà tí kíní yìí bá mú yàn yẹn pé corona virus yẹn tó bá mú èyí ò mí ti há ayé rẹ ti wá tán báyìí o là là

kò sẹ́ni tó mọ ọ̀pọ̀ lọ́dọ̀ mi oríṣiríṣi ni tòun náà ni pé kí ni ń fà kí ni ń tẹ̀ kí ni ń tẹ̀ ń ṣe kó kálukú ọmọ kíyèsí iṣẹ́ ọwọ́ rẹ̀ kálukú ọmọ kíyèsí ìwà rẹ̀ kó mọ kíyèsí ẹ̀sìn rẹ̀ ẹ́ àìmọye ló ń sọ pé mùsùlùmí níta subhanallah kìfìrí ọlọ́run ni kìfìrí nínú ilé ẹlẹ́bọ nínú ilé àáfàá ni níta bàbá aláwo ni nínú ilé ṣé ọlọ́run fẹ́ wọlé yìí náà kí ni tí ọlọ́run fẹ́ nù gbogbo orí eléyìí ní tí yẹn gbọdọ̀ ronú nìyẹn fún kálukọ́ mọ̀ rẹ̀ bí ah, ẹ̀yà ah, ẹ̀rí àwọn tó ń ṣe wọn náà máa ronú tí wọn náà ń ṣe láburú tó ń ṣe láìdá pépé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yí wa nù hadith ipe tó bá di pé àwọn èèyàn yẹn ìdá zọ́hárọ̀ tẹlifá iṣẹ́ kọ́ọ̀nì àwọn máa zọ́hárọ̀ tẹlifá iṣẹ́ kọ́ọ̀nì anabi ní ìwà ìbàjẹ́ ìwà sinna ìwà tiwa kò ní hàn láàrin àwọn ẹ̀ka àtà yóò

tó ṣe pé Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa kìí kẹ́ni kọ́kàn ronú kó ronú fúnra rẹ̀ kó ní ẹ háwa sàdúrà báyìí háwa sí báyìí hey yàyàyàyà wallahi alazim fìtínà lórí fìtínà nù èèyàn tó ń fi ìgbẹ́ èèyàn tó ń tábà ìtọ̀ èèyàn fi àbí èèyàn ń fi ìtọ̀ èèyàn tó ń tábà ìgbẹ́ nù ẹni tó fi bí dáa ẹni tó fi ń fi ẹ wá Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó kọ́ wa ìmejì dún ní má ẹnì kan gbọ́dọ̀ lórí títọ́ àwọn akékeré tó káàdì ìmọ̀ agbègbè àwọn akẹ́pàpà bó didi kùránì ẹgbẹ̀rún láwọn kà báyìí ṣé ànábì sọlọ sọlọ mi sọ fún yín bẹ́ẹ̀ tó ní ká ṣe láṣẹ tarikul ibtida fìdín ká fi máa ṣe dédé àkàlẹ̀ gẹ̀dẹ̀ àdúrà ẹja papọ̀ ẹja ṣe é sànàbí ẹ̀kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ nítorí kọ́ wa ni ẹja máa ṣe àtìkò tó náà wọ́n gbàdúrà àwọn lórí sùjúd níbi ìforíkalẹ̀ níbi ìrún àmọ̀dọ̀lọ́run kó ṣàánú wa àwọn tó bá kọ́ bá ń kírun kí nínú ilé wọn nínú yàrá wọn pẹ̀lú àwọn fámìlì wọn tó bá mọ kòló tó kà kọ́ mọ ká bí àwọn nǹkan yìí náà ni ṣùgbọ́n kan náà kí n sì ṣe sùúrù kí ẹ̀kọ́ wọ́n jẹ pé àwọn àdúrà <laughs> ẹlòmíì Allahu Akbar ẹlòmíì fìtínà ń ṣẹlẹ̀ àdánwò náà wọ́n bá ń ṣẹlẹ̀ orin yóò tún mọ bí lóhun tó ń bẹ lọ́hùn orin tí mo lóhun ti ń bẹ ọlọ́run ọba yẹn kòrónà máa dé o kòrónà máa ah, <laughs> ṣé ọlọ́run ló ń bẹ báwọn ọlọ́run ló ń bẹ̀ ló ń kọrin fọlọ́run ẹ dákun káàánú fojú wò ẹ dákun nísìnyí bóyá ọba ìlú ń bínú síyàn wà lọ́wájú rẹ̀ wọ́n fẹ́ lọ lè bẹ̀ wà ń kọrin ṣàgbéwọ̀n wọn pé sọ yà wèrè ni kàá ṣe bó ma ṣe jí rẹ bẹ́ẹ̀ ni ẹ dákun tàdọ́rù rẹ̀ orin rẹ̀ wà ń kọ wọ́n mọ̀ kọrin tọ́lọ́run ṣe kòrónà yìí ìzànú àgòrò ṣe o òfin nu tọ́lọ́ náà lọ tó bá kan as-sabr wal-musabara wàhálà bá rí bá ṣẹlẹ̀ ọmọ ènìyàn ní ìdí sòwòrò lórí gbogbo tó bá ń jẹ́ ìṣòro tí ó mọ̀ ọ̀tara rẹ̀ yọ ìṣòro jíjẹ ìṣòro mímu ìṣòro àìríbi rẹ̀ bó ṣe wù yàn ọmọ ènìyàn ní ìdí sòwòrò bẹ́ẹ̀ الله سبحانه وتعالى والذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون yóò ní àwọn tí wàhálà bá ṣẹlẹ̀ tí ṣòro bá bá wọn fún agbàpọ̀ náà ló mú wa tó ti gbà pé tọ́ ọlọ́run lápadà ṣẹ́rí sí wọ́n ní àwọn tó bá wọn ṣe báwọn tó ní inna lillahi wa inna ilayhi raji'un wọ́n ní ulaika alayhim salawatu min rabbihim àwọn ènìyàn àwọn ni àánú ọlọ́run padà bá wọn ìkẹ́ ọlọ́run jẹ tiwọn wọ́n rahma àti àánú ọlọ́run tó yóò padà jẹ tiwọn. tó bákan náà nínú àwọn kan tí ó gbọdọ̀ yé wa ni pé àwọn kan béèrè lọ́wọ́ ni pé irú àsìkò yìí síbò láà ṣe máa kí ọ̀hún tó irú rẹ náà ni pé kọ́lá àtọ́ ẹgbẹ́ bá fẹ́ kí jàmáà nínú mọ́ṣáláṣí yín tàbí nínú ilé tán ní káwọn kí <laughs> ó kálukú kó dé so distance gbọ́dọ̀ wá ń bí irun o ó yà dáràn ẹ kírun tó bá ti mọ àmọ́ pé fẹ́ kíjàn máa ẹ tó ẹsẹ̀ papọ̀ ni o tẹ bá ti mọ̀ pé ẹ lè tó papọ̀ ó kálukú dáràn ẹ kí lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so kò sí ìyín ò débi irun kò débi irun so ẹni tó bá fẹ́ dáràn ẹ kí dáràn ẹ kí lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ pé ẹ yà ó á kíjàn máa àmọ́ ní ọ̀kí ń ṣe jàmọ́ ẹ̀lẹ́fẹ́ kí yẹn tí wàá bẹ́ẹ̀ lọ́mọ sọ́kẹ́lẹ̀ wọ́n tó ṣe pé òun náà ni kó jẹ́ kí nǹkan yìí kó ṣẹlẹ̀ kó sẹ́yìn rẹ̀ ẹ̀rí kó sẹ́yìn rẹ̀ tó pẹ́ nìkan kan ò ti ká láti pé kóyá kó ní ọ̀yá kọ́mọ lọ mú kálukú náà ti rí bẹ́ẹ̀ báyìí kálukú náà rí bẹ́ẹ̀ gbogbo alágbára àtàlágbára ritual ni àtàwọn tó ń ní àwọn ní physical kìíní ní gbogbo kálukú náà lọ́wọ́ pé kò ságbára ọ̀dọ̀ ẹnìkan kan àfi ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n náà kọ́mọ́ṣáfà ń lọ wa kó bá wa dẹ́kun àìsàn tí ó ń ṣẹlẹ̀ yìí kó ṣàánú gbogbo ẹnìkan fún wa náà kó ṣe àlékún ìdúró fún lórí ẹ̀kọ́ fún wa bóyá tí a bá rí ìbéèrè kan sí méjì tó kí a rí fún ìsìn. Wàlékún Mùsùlùmí àwọn. Alhamdulillah, naam. Ọlọ́run ní jọ́ bàjẹ́. Naam. Àbẹ̀rẹ̀ àgbàjẹ́ lẹ́nu. Naam, ẹ káwọ̀. ipe ṣe jẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tẹ́ wílẹ̀ kan adélèdè yẹ́ lókè nínú nínú ilé àti ìyàwó àtàwọn ọmọ èèyàn lè fi ẹsẹ̀ èèyàn lè fi kára wọn. sámú. dandan bí ẹ ti gbọ́dọ̀ ṣe náà nìyẹn bẹ́ẹ̀ ni bí gbọ́dọ̀ ṣe nìyẹn tó wá pé ẹ bá ti ń bẹ̀rù tẹ̀lé Eh, fún àwọn tí a bá ní ìbéèrè ní ẹ̀yìn ètò ọjọ́ ti lọ so zero eight one zero three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so abdulfatah sọ̀rọ̀ mi ni ó pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la anta astaghfiruka wa atubu salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.